ẹ jẹ́ ká gbé ká gbé lárugẹ ẹ jẹ́ ká gbé ká gbé lárugẹ ètò wa ètò yìí Yorùbá lákọ̀tun ètò wa ètò yìí Yorùbá lákọ̀tun. ẹ káàbọ̀ sí orí ìwòran ẹ̀yin èèyàn wa àwa ti yorùbá lákọ̀tún náà ni lọ́tẹ̀ yìí àrà ọ̀tọ̀ la tún gbàgbé wọlé a èèyàn wa kan ni tí wọ́n ń lu bàtà orúkọ wọn sì ni Alfred Muiwa Adéfìlà ẹ káàbọ̀ sí orí ètò yìí ẹ dákun ẹ bá wa káwọn èèyàn wa ń lé o ẹ ṣeun ẹ tọ a ti mọ̀ yín báwo ni ẹ ṣe bẹ̀rẹ̀ sí lílu bàtà yìí gan. bàtà lílu ti tó ọjọ́ díẹ̀ nígbà tí mo farapọ̀ tí mo darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ tíátà tí ó jẹ́ pẹ̀gbọ́n mi ló ló ṣe olùdarí wọn ní ọdún náà a ti fẹ́ máa fún bí ogún ọdún báyìí àmọ́ ìgbà yẹn mo sì máa lu bàbá àwọn ìlú bí àwọn ìlú èkó àwọn tó ń pè ní àgbájá àgbàsá ọ̀dà àwọn ìlú tiwa díẹ̀ díẹ̀ bí òjú bí oṣù méjì mẹ́ta lọ la tún fẹ́ ṣe eré míì mo wá fojú rí bàtà àti mọ́tẹ́ máa rí yìí mọ́ mo mọ bó ṣe ń lù ọmọ kọ mọ pé ojú ọwọ́ ojú òjò yìí wọ́n máa ń fọwọ́ nà àmọ́ títí ká lù lílu bí Yorùbá ṣe fi ń lù pẹ̀lú ọ̀sán àtọwọ́ ìmọ̀ mo dẹ̀ rí bí olùkọ́ àgbà ọ̀gá mi bàbá mi èmọ̀ ṣàyànwó kọ́lọ̀ǹdẹ̀lẹ̀ fún wọn àwọn làmọ̀ sí bàbá àyàn tọ́jú ìlú nínú ìsàwọ̀ ilẹ̀ àwọn lọ́kọ́ lu bàtà ẹ̀ lójú mi ọlọ́wọ́ òsì ni wọ́n tẹ́ bá wù bá wọn ní bàtà ẹ̀ máa wù wọn àtọ́ bá ń tu pé ojú sásàǹdì ojú òjò ẹ bá láwọn tó ń pè àwọn tó ń lù tó ń lu ojú ṣáṣá tó ń lù látọwọ́ òsì àwọn gangan ni àyàn àwọn tó ń lù lọ́wọ́ òsùn bí èmi báyìí àwa bí ọ̀jẹ̀ ni àwa mo retí di àyàn ọ̀jẹ̀ sí ni mí torí mi ìlágbára gan so a ti tó bí fifteen ọ̀gbìn ogun bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún tí mo ti ń lù báyìí hmm. tí hmm. ẹ pẹ̀lú bẹ́ ṣe sọ pé ẹ ti ń lu àwọn ìlú míì tó bẹ̀rẹ̀ sí lùlù bàtà ẹ mo fẹ́ béèrè ni wípé kí ni nǹkan tí ìlú mi ò lè sọ tí bàtà máa ń sọ. So Ah, tílù mi ò lè sọ hmm. tí bàtà á sọ hmm. ah, wọ́n pọ̀ wọ́n pọ̀ ṣe rí kàtẹ́ sọ pé ní ìlú ilẹ̀ aláwọ̀ dúdú ní ìlú aláwọ̀ dúdú ẹ̀ a ṣe náà àwọn olùfẹ́ pé babalá fẹ́ fi sọ̀rọ̀ tí bàtà fẹ́ sọ àbí gángan àbí lùlù fẹ́ sọ ẹ̀ a fẹ́ dàbí ṣùgbọ́n kò lè dàbí hmm. kò lè dàbí bẹ́ẹ̀ dẹ̀ ni bàtà ní tí bàtà bá sọ á tún yàtọ̀ sí ti dùndùn tọ́jọ́ jẹ́ ẹgbẹ́ ó tún máa yàtọ̀ nítorí ojú ìlú dùndùn yàtọ̀ sí ti bàtà. Hmm. wọ́n dẹ̀ ní pé àwọn ọ̀gá mi lọ́kàn mi ní ìlú wọ́n sọ pé sound tó wà lórí dùndùn three hundred and sixty sound ẹ bá ṣe fún ẹ bá ṣe tẹ ẹ bá ṣe ṣe ni ó rẹ ni ó dàbí ọ̀rọ̀ ẹnu wa ni tá a bá di ahọ́n kò sọ̀rọ̀ tí wàá bá ṣe fà á bá ṣe tẹ̀ bẹ́ẹ̀ náà ni bàtà ó lójú so àwọn ìlú tí wọn ò lè sọ nǹkan tí bàtà wọn drum set ò lè sọ drum set ò lè sọ eh, bàǹdírí ò lè sọ eh, kí ló ń pè àwọn ìlú tábà rírí wọn la máa fi mọ̀ pé kò lè sọ sákàrà sì máa sọ torí sákàrà bí àbúrò pátápátá ló jẹ́ sí ìyá ìlú èdè kan náà lọ́wọ́ àwọn ìlú tó ṣe lè sọ ni ẹ̀ ṣùgbọ́n àwọn bíi drum set èmi ni bàǹdírì èmi làwọn láéláé èmi sọ́sà. fún gẹ́gẹ́ bí ẹ ṣe ti ń lu bàtà yìí àwọn òwo ni wọ́n sọ fún yín pé wọ́n máa ń lo bàtà gan-an láyé àtijọ́ nílẹ̀ yorùbá ṣáwọn ẹlẹ́sìn kan ni àbáwọn kí ni wọ́n máa ń fi bàtà ṣe gan. bàtà jẹ́ ìlù tó ní agbára jù torí bàtà ó ṣẹ̀ wá látọ̀dọ̀ Ṣàngó olórí bàtà òun náà sì ló ní ijó ẹ̀ gbogbo nǹkan tó yí bàtà ká tó yí bàtà tó yí ká Ṣàngó ni láti ìgbà náà tí ó bá sí àbí àkó jẹ́ ìyá nìkan tó bá ti jẹ́ ìyá nìkan tó yẹ kó nìkan ló dá wà tó bá rí oní òbí lọ́dọ́ kó gbúdọ̀ jọ olómi ní mẹ́ta gúdúgúdú olójú kan ẹ̀ gúdúgúdú wọ́n ti lọ wọ́n ti rẹ́ tó sí ìbéèrè yẹn pé àwọn tó ti ìlú bàtà bí bọ́ ṣe ń ìlú bàtà ò ní èdè ní ìlú èdè Yorùbá lọ nítorí gbogbo nǹkan tá à ń sọ ní èdè wa ló wà wọ́n dẹ̀ ní àṣírí òun ní identity wa bá táwọn ìgbókùn ní identity ó ní ìdánimọ̀ ìdánimọ̀ ní èdè wa ni tí ìbá fẹ́ sọ lẹ́nu màá sọ lórí wá má bọ̀ má jáde mo ò ní láti jẹ́ kí ẹni ẹgbẹ́ mi mú ọrùn tí mo fẹ́ sọ mo lè sọ lórí mi tí bá wà pẹ̀lú àwọn àgbà ẹgbẹ́ mi a máa máa sọ̀rọ̀ lọ lórí mi kí ló ń ṣẹlẹ̀ àwọn aláàmọ́ táwọn bára wa sọ so lórí ìlú bàtà kò sí nítorí ayé ta wà nísìnyí ó ti yí ó ti di ayé oní òǹtẹ̀ tó ń pè ní kọ̀ǹpútà tẹkinọ́lọ́jì bẹ́ẹ̀ náà ni ó ṣe yí àwọn ìlú yìí náà ká nítorí ìlú míì máa tún jáde lọ́la ó yìí máa bá bàtà wọ́n tún ṣe mí ní ọdún tó ń bọ̀ bàtà ti wọ́n lẹ̀ látàáyé tipẹ́tipẹ́ ní tí bàtà bá ti create ní tí bàtà bá ti dá sílẹ̀ àwọn yẹn ní láti tẹ̀lé ní táwọn yẹn náà bá dálẹ̀ bàtà náà sì máa ní fún ọgbọ́n tàbí méjì kan láti lè tẹ̀lé wọn ayé ẹ̀ sì wà nínú tó bá ń so kò sí àní àní àyè pé àyèwò ààyè a ní láti rìn káàkiri a ní láti wádìí ohun gbogbo káàkiri hmm. ni. ẹ ṣeun ṣeun bóyá ká wá fi ìbéèrè káàdì kí lẹ ní sọ fún àwọn èèyàn tó jẹ́ pé gbogbo nǹkan tó jọ mọ́ àṣà wa ìlú lẹ́gbẹ́ lọ́wọ́ tẹ̀ ń san tínú wa ń dùn yìí tá à ń gbọ́ tó ń ró kọgúkọgú yìí ṣùgbọ́n kí lẹ ní láti sọ fáwọn èèyàn wa tó yẹ pé wọn ò fi nǹkan tiwantiwa káwọn ọmọ mọ́ màá fún yín lápẹẹrẹ ń sìn àwọn mélòó ní ń jáyàn o tí wọ́n sì mọ̀ lùlù àwọn mélòó ní ń jáyàn gbilé tí wọ́n sì mọ̀ lùlù ẹ bá wa dá sọ̀rọ̀ ẹ̀. àyàn owó tí mo lè mọ̀ kọ́lọ̀ ń fún ọ bàbá àyàn ò dé mọ́ọ̀sì wọ́n ṣe ṣàwòrò ìjẹ àwọn ní tó ń ìlú yìí tí bá rí lọ́wọ́ wọn màá pé wọ́n hmm, ní kí ìlú yìí torí ọlọ́wọ́ òsì ni wọ́n ọwọ́ òsì mi gan mo ṣe ń kọ́ nítorí ìjẹ tó wà lójú yìí kò lè jẹ́ kí n gbé sí torí wọ́n ti ṣe mọ ẹni tó fẹ́ lù tí bá máa ní ìwé ajẹ́pọ̀ lójú fi ọwọ́ sì máa ṣe practice dáadáa àmọ́ mo ní ìpèjì tí mo máa fi ń ṣe practice kò dàbí nítorí àwọn àyàn àwọn tán ti fi ohun àṣà wá sílẹ̀ nítorí ohun ọ̀tẹ̀ ohun ọ̀tẹ̀ tá à ń tẹ̀lé ni tí wọ́n tá à ń pè tẹkinọ́lọ́jì àwọn èèyàn ti gbà tí wọ́n ti ṣàṣàmù àmàjọ́lùwọ̀ ṣọ́ọ̀ṣì máa ní Jesus name máa rí kúkú máa rí bàtà ọmọ Yorùbá rí bàtà nínú ṣọ́ọ̀ṣì ó ní Jesus name a ní òun ò lè jókòó sẹ́gbẹ̀ẹ́ mi òun ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ mi torí mo gbèrú bàtà dání bẹ́ẹ̀ agbára wa lélẹ̀ àwọn ìdánimọ̀ wa rè kódà kan máa rí wa nínú ṣọ́ọ̀ṣì pẹ̀lú bàtà ó yẹ kí kí ìjọ kó tún lárinrin sí àmọ́ wọ́n tún máa yà ṣùgbọ́n kí wá ní bẹ́ẹ̀ pé àwọn onígọ̀ngàn lẹ́wà ń gbà kì í tí wọ́n ń ṣe gọ̀ngàn àpàlà gọ̀ngàn àpàlà lápá nítorí àlùjò nítorí tí ṣọ́ọ̀ṣì ń fún wa ní ìsìn ìjọba ti lè ná jù ìjọ ti ìsìn ti lè àmọ́ ẹ̀fẹ́ rí bàtà ẹ̀fẹ́ ráwọn ìlú míì ẹ máa ní fún àwọn bẹ́ẹ̀ àwọn tó ń jáàyàn wọ́n ti pàlù sí ẹlòmíì inú ìlú ni ìgbésí ayé ẹ wà tí ó mọ̀ àmọ́ tó bá sọ pé kó lọ rà lù kó gbé sílé á wò pé kí òun fẹ́ máa fìlú ṣe òun tóun jáde iléèwé gíga òun graduate àmọ́ àwọn àṣà òun ta ti pàdánù ta ti gbàgbé ta ti fi sẹ́yìn nígbà tí àwọn bàbá bá sọ fún àwọn tí ifá wíìrò ifá ní ká ṣe tá a fẹ́ àwa nírọ̀ ifá bíi ti gbòòrò gbogbo ẹ lọ́pọ̀ ní ibi tire ní yáyé àmú ìtó jẹ́ ire àmú ìtó jẹ́ bíi àpapọ̀ ó dáa èyí tó bá fún wa ẹ ti rí ire ẹ tó bá jẹ́ pé tire ẹ ló fara mọ́ hmm, tó bá dẹ̀ jẹ́ bíi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni ohun tá à ń ṣe nílé ayé bàbá ti fọkàn sí táwọn ohun tá à ń ṣe tó dáa bí ò dáa nítorí ọkàn wa inú ọkàn wa òun ni ọlọ́run wa òun ni dáǹdè wa òun ni gbogbo ohun òun ni ìdánimọ̀ wa gan nítorí tí bá sọ báyìí òun ni ẹ ti gbọ́ òun lẹ ti mú kalẹ̀ lẹ́nu òun náà dẹ̀ lẹ́ máa máa gbọ́ lọ òun ni a máa gbọ́ òun náà máa gbọ́ fún àwọn tó ń jẹ́ tó ń jáàyàn tó ń lu ìlú yìí àwọn tó ní tó wáyà lẹ́nu sáà àwọn tí wọn kì í ṣàyàn báyẹn àmọ́ wọ́n bá yàn rìn àwọn wọ́n lu ìlú ní ìju àwọn tán láwọn àyàn lọ nítorí àwọn ọ̀pọ̀lọpọ̀ àyàn míì wọ́n ti ṣiṣẹ́ ilẹ̀ wọ́n ti ṣiṣẹ́ ọ́fíìsì àwọn tó dẹ̀ ń lu ìlú àmọ́ aráwọn ọmọ Ìgbò míì tó ń lu bàtà bẹ́ẹ̀ ni sà mo lè mú méjì jáde àwọn ọmọ Ìgbò so bàtà ti di ohun tó ń gbé gẹ̀gẹ̀ tí wọ́n ń ṣe ní Nàìjíríà ìbàbà tẹ bá lọ sí Cuba ẹ rí bàtà lọ́dà ṣe aluminium ní gbogbo ara ẹ̀ báyìí tẹ bá lọ sí Cuba Mexico Brazil oríṣiríṣi bàtà wọn máa rí sound ìkan náà ló yí ìgbé jáde èdè ló wá yàtọ̀ nítorí Yorùbá tiwọn ó máa lọ díẹ̀ sí tiwa so àwa máa yà wá lẹ́nu nígbà tá a bá róyìnbó tó bá ń kọ́ wa bá ṣe ń lu bàtà bí àgbà ìlànà tó rántí pé ohun àṣà wa ohun ìdánimọ̀ wa a ní láti tọ́jú ẹ̀ brown lọ sàn. ẹ ṣeun ṣeun ṣeun ọ̀gbẹ́ni Múyìwá Adéfilá àwọn làyàn lórí ètò Yorùbá Lákọ̀tun tá a gbà sílẹ̀ a máa rí yín bá o ó dà ẹ fún wa lóhùn orin ká lè máa lọ ẹ bá wa sán bàtà díẹ̀ ká tó máa lọ díẹ̀díẹ̀. kí ló wí.